بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه والسلام عليكم ورحمة الله وبركاته a fi fún Allah a fi ọpẹ́ fún un a tọrọ àti ọlà fún aṣíwájú wa ànábì wa Muhammad àti àwọn ará ilé rẹ̀ àti àwọn sọ̀hábà rẹ̀ mo kí wa káàbọ̀ sí ìjókòó wa Ta'lim TV ìkànnì Ta'lim TV mo sì kí wa káàbọ̀ sí ìdánilẹ́kọ̀ọ́ wa umudatul ahkam déètì òní ni ogúnjọ́ ogúnjọ́ oṣù àkọ́kọ́ alimuharram ọdún 1443 forty three ní ìjẹjọ́ hadith ninety ni a kà kẹ́yìn àbí ní òní àfẹ́tẹ̀síwájú insha Allah bab sifati salati nabiyyi sallallahu alayhi wa sallam an abi hurairah رضي الله عنه قال كان رسول الله صلى الله عليه وسلم يسكت بين التكبير وبين القراءة إسكاتة قال أحسبه قال هنيا فقلت بأبي وأمي يا رسول الله إسكاتك بين التكبير والقراءة ما تقول قال أقول اللهم باعد بيني وبين خطاياي كما باعدت بين المشرق والمغرب اللهم نقدي من الخطايا كما ينقى الثوب الأبيض من الدنس اللهم اغسل خطاياي بالماء wasalidi walibaradi báàbù orí ọ̀rọ̀ sífàtì sọ̀láàtì nàbíyì sallallahu alayhi wa sallam àpèjúwe ìrun ànábì sallallahu alayhi wa sallam hadith 91 a ani abi huraira láti ọ̀dọ̀ bàbá huraira rọ́díyàlọ́hù ani kí Allah yọ́nú sí kọ́ọ́l ó sọ pé kánà rasulullahi sallallahu alayhi wa sallam yaskutu bayna takbir wa bayna likiro a iskata. òjíṣẹ́ Allah sallallahu alayhi wa sallam ó máa ń dákẹ́ ìskátàtàn ìdákẹ́ kan wọ́n máa ń dákẹ́ ìdákẹ́ kan bayna takbir wa bayna liqira'a láàrin ṣíṣe Allahu akbar àti kíkéwù. tọ́ba ti ṣe Allahu akbar tán níbẹ̀rẹ̀ ẹ̀rùn ó máa ìdákẹ́ kan kó tó wá di pé yóò bẹ̀rẹ̀ sí ní máa kéwù. bàbá tó gba àdìsí wá. látọ̀dọ̀ Abu Huraira ó ní mo lérò pé Abu Huraira sọ pé hunayatan dípò iskatatan. ìyẹn ni pé hunayatan. ó dúró fún a while fún ìgbà díẹ̀ fún ìgbà díẹ̀ tí ó wà túmọ̀ sí pé ohun tí tábìyàn yìí tó ń sọ ni pé ànábì o yẹskutu bẹ́ẹ̀nà tẹ̀kìbírì wà bẹ́ẹ̀nà lèkìrọ́ à hùnà yàtàn. bó yẹn náà ni kò bá ìtumọ̀ jẹ́ ọmọ ń dákẹ́ hunayatan fúngbà díẹ̀ láàrin ṣíṣe Allahu Akbar àti bíbẹ̀rẹ̀ kíkàkẹ́ olórí irun bó sì jẹ́ pé iskatatan náà ló bá lò kò sí problem ìtumọ̀ náà ni pé yeskutu bayna tekbir wa bayna likiro a iskata. ànábì máa ń dákẹ́ ìskáátà ní ìdákẹ́ kan ok so kò sí much difference pẹ̀lú ẹ̀. fakulitu abu ureira wa sọ pé bí mi wàhùnmí ya lọlọ mo sọ pé. mo fi bàbá mi àti ìyá mi dígun fún ọ mo fi wọ́n dígun mo fi dígun fún ọ. Ya Rasulullah ògìṣẹ́ Allah ògìṣẹ́ Allah ìsítátúkà bẹ́yìnà tẹ̀kìbírì wàlìkìrọ́ à dídákẹ́jẹ́ rẹ dídákẹ́ rẹ láàrin ṣíṣe Allahu akbar. Allahu akbar alákọ̀ọ́kọ́ wàlìkìrọ́hà àti kíkéwù máa tẹ̀kùlù kí ló máa ń sọ lásìkò náà kí ló máa ń sọ lásìkò náà ẹ jẹ́ wo ìtọ́sí ọ̀rọ̀ yìí mo sọ pé ìyẹn bàbá Hùrẹ́rà mo fi bàbá mi àti ìyá mi dígun fún ọ. èyí jẹ́ àkànlò èdè àkànlò èdè lárúbáwá kì í ṣe ọ̀rọ̀ tí ó ní ìtumọ̀ àdámọ́ rẹ̀. èyí jẹ́ àkànlò èdè àkànlò àkànlò èdè lárúbáwá àkànlò èdè lárúbáwá kì ṣe ọ̀rọ̀ tí ó ní ìtumọ̀ àdámọ́ rẹ̀ ìyẹn ni pé bíábí wàhù mí àǹtà ìyẹn ni pé nítumọ̀ àdámá bíábí wàhù mí àǹtà ìwọ mo fi ọ́ rọ́pò bàbá mi àti ìyá mi ìtumọ̀ uh, ordinary meaning nìyẹn ok ṣùgbọ́n ordinary meaning ẹ̀kọ́ ni wọ́n gbà lérò bí kò ṣe ìlò àkànlò tó máa fi nǹkan ní àkànlò metaphorical use ni wọ́n ń sọ yẹn èlò àkànlò báwa náà ṣe máa ń lo pé àkàrà tú sépo tá a gbèrò àkàrà tá epo tó ga sí pé ohun tá a gbà lérò ni pé àṣírí tú ok so ní ń pè ní àkànlò èdè so lárúbáwá máa ń sọ bẹ́ẹ̀ láàrin ara wọn wọ́n sì máa ń da aláṣà fún olólùfẹ́ ẹni tó bá jẹ́ olólùfẹ́ wọn wọ́n á da aláṣà bẹ́ẹ̀ fún ẹni iyì tí wọn kò fẹ́ kí aburú ṣẹlẹ̀ sí wọ́n á fi dáṣà fún wípé anta de abi wa umi ẹni pé nítorí tiẹ̀ o mo lè fi ìyá mi digun mo lè fi bàbá mi dígun ìyẹn ni pé ó ń bá olólùfẹ́ ẹ sọ ọ̀rọ̀ ó sì fẹ́ jẹ́ kó yé olólùfẹ́ ẹ wípé wò ó mi ò lè wòran kí aburú kan ó ṣe ọ́ gẹ́gẹ́ bí mi ò ṣe lè wòran káburú ó ṣe bàbá mi àti ìyá mi á ń bọ̀ sí bọ́ sí pé ń wàá fi bàbá mi àti ìyá mi ń wàá fà kalẹ̀ pé aburú tó bá fẹ́ ṣe wọ́n kọ́ mọ̀ ṣe wọ́n lọ sọlábà máa fi dáṣà ni fún olólùfẹ́ wọn so wọ́n nífẹ̀ẹ́ ànábì gan-an débi pé a wọ́n fẹ́ kó yé ànábì wípé kò sí nǹkan táwọn ò lè yọ̀ǹda nítorí tiẹ̀ so wọ́n á máa sọ pé bìyà bí wà umi àǹtà jọmọ túmọ̀ sí pé mo fi bàbá mi àtìyá mi mo fi wọ́n digun fún ọ kó lè mọ ibi tí mo nífẹ̀ẹ́ rẹ dé àmọ́ ọ̀rọ̀ kan lásán ni tó ti yé eh, bí kí wọn náà máa sọ fún yàn wípé à wò ó mo lè kán torí tiẹ̀ o ọ ò sì lè kán ìrẹ́ ló ń pa àbó o lè kán o lè kán náà <laughs> so òǹtọ̀hún òun náà wà lásìkò yẹn yọ gbà pé o lè kán so ntọ́ wa ń béè lọ́wọ́ rẹ̀ yọ wá ṣe sọ ti yé báwọn so bó ṣe wà nílìkì ló wà ní gbàǹjà ó wà ní èdè tiwa náà. kì í ṣe pé wọ́n gbèrò láti fi òbí wọn dígun fún ẹnikẹ́ni so ti rí báwọn ṣùgbọ́n bí ọ̀rọ̀ yẹn ṣe lọ nìyẹn. àkànlò èdè ni àṣà ni bàbá ti ń gbọ́ bí àbí wàhùnmí àǹtà bí lábáwá ti máa sọ ti wọn nu sọ wípé mo lè kán fún ọ o so kálá ọkọ sànù wa now ẹ padà sínú násù Abu Huraira ó ń béèrè lọ́wọ́ ànábì kí ló máa ń sọ lásìkò tó fi dákẹ́ ẹnu yẹn kí ló máa sọ ànábì wa sọ pé ohun tí mo máa ń sọ rèé o báyìí ba'id ba'id bayni wa bayna khatoyaya Allah ba'id gbé jìnnà gbé èmi. àti àwọn ẹ̀ṣẹ̀ mi jìnnà síra wa báyìí dibáyé ní wàbẹ́yìn náà fàtọ̀ yáàyà gbé èmi àti ẹ̀ṣẹ̀ mi jìnnà gbé wa jìnnà síra wa kàmá bàárítà bẹ́yìn náà lè má ṣíríkì wà lè má gèrè gẹ́gẹ́ bó ṣe ṣe ìgbéjìnà láàrin ìlà oòrùn àti ìwọ̀ oòrùn ayé wọ́n jìnnà síra wọn gan-an ìyẹn ni pé yàmíya ẹ̀ṣẹ̀ mi yàmíya ẹ̀ṣẹ̀ mi Allahumma ọtún ní Allah nàpínì mìnàní kàtọ́ọ̀yà fọ̀ mí mọ́ nínú àwọn ẹ̀ṣẹ̀ náà kàmà yunakọ́ asaubu ali abiyad minadanas gẹ́gẹ́ bí wọ́n ṣe máa fọ aṣọ funfun mọ́. kúrò níbi ìdọ̀tí fọ̀mímọ́ nínú àwọn ẹ̀ṣẹ̀ náà gẹ́gẹ́ bí wọ́n ṣe máa fọ aṣọ funfun mọ́ kúrò níbi ìdọ̀tí ẹ̀rí tí èèyàn bá fẹ́ fọ aṣọ funfun tí ìdọ̀tí ń bẹ lára rẹ̀ ó dìgbà tí èèyàn bá tó rí orí pa ìdọ̀tí yẹn mọ́ kó tó fi lẹ̀ kó tó gbà pé ọmọ. Allahumma Allah igisili khatọyaya. bẹ̀lìmá Allah fi omi fọ àwọn ẹ̀ṣẹ̀ mi dànù wàfàlìjì fi yìnyín fọ wọ́n dànù wàlìbáràd fi omi tó tutù omi yìnyín omi tó tutù fi fọ àwọn ẹ̀ṣẹ̀ mi dànù so àdúrà yẹn. ànábì máa ń ṣe é níbẹ̀rẹ̀ ẹ̀rùn rẹ̀ lẹ́yìn tó bá ṣe allahu akbaru tán kó tó di si yóò bẹ̀rẹ̀ sí í ka auzubillahi minash shaitani rajim bisimilahi rahman rahim ànábì máa kà á. ìwà tó ọ̀bà tí ìmọ̀tẹ́lẹ̀ lọ ha sí orí rẹ̀ allahumma ba'idi bayni wa bayna ya ka ma bayna al-mashriqi wal-maghrib. mélòó mẹ́ta náà ni. Allahumma naqini minal khatoya kama yunaqa afawbuli abiyadu mina danas. Allahumma iksilni tàbí iksil khatoyaya iksil khatoyaya bilmai wasalji walbarad. Bàbá màpọ̀ lẹ́sẹ̀ lọ́rùn. tó sì fẹ́ kí Allah kó fọ́ ọmọ bí ẹsẹ̀ rẹ. àpèjúwe bá níbi ṣe máa ń kírun ní orí ọ̀rọ̀ tá yìí o ok hadith ninety two hadith nine two. عن عائشة radiyallahu الله عنها كان رسول الله صلى الله عليه وسلم يستفتح الصلاة بالتكبير والقراءة بالحمد لله رب العالمين وكان إذا ركع لم يشخص رأسه ولم يصوبه ولكن بين ذلك وكان إذا رفع رأسه من الركوع لم يسجد حتى يستوي قائما وكان إذا رفع رأسه من السجدة لم يسجد حتى يستوي جالساً وكان يقول في كل ركعتين التحية وكان يفرش رجلا يفرش رجله اليسرى وينصب رجله اليمنى wàkánà yẹnihá ani ukubati ṣàìtọ́ọ̀nì wàyẹnihá anyẹ̀ftẹ́ríṣà rọ́jùlù ذراعيه افتراش السبع وكان يختم الصلاه بالتسليم حديث 92 عن عائشة láti ọ̀dọ̀ Aisha kí Allah yọ́nú sí i kọ́ ọ láti ọ sọ pé. kana rasulullahi sallallahu alayhi wa sallam òjíṣẹ́ Allah kí ìkẹ́ àti ọlà aláwọ̀ máa bá a yẹstẹ́fì ùsọ̀láta bìtẹ̀kìbìr ó máa ń fi Allahu ohun tí ó fi bẹ̀rẹ̀ run ni Allahu Akbar. wàlìkìrọ́ à ó rí i pé kìrọ́ à ń bẹ̀ yẹn wọ́n fún ní fatia yóò máa túmọ̀ sí pé kánà rasulullah sallallahu alayhi wa sallam yẹstẹ́fti usọ̀láta yẹstẹ́fti yẹsẹftiu àlèkèrọ a ànábì máa bẹ̀rẹ̀ kíka kéwú lórí irun bilhamdulilahi rọ́bìl alamin tó wá fẹ́ bẹ̀rẹ̀ kíka kéwú lórí irun ohun tí ó fi bẹ̀rẹ̀ tá a gbọ́ táwọn ó gbọ́ ó ní alihamdulilayi rọ́bìlẹ̀ alamin eléyìí làwọn kan fi pé ànábì kì í ṣe bísímìlá lórí irun wọ́n ní tí ó fi bẹ̀rẹ̀ kíka kéwú tá a gbọ́ nìyẹn ó ti ṣe àwọn kan sínú tá a gbọ́ tí bísímìláì wà nínú ẹ̀. sọlá wọn kan fáwọn fi alẹ́ lòkè bóyá àdébì kìí ṣe bísímìláì níbi fátíà ọmọ ń ṣe ṣùgbọ́n yóò ṣe jẹ́ẹ́jẹ́ ọmọ ń ṣe àmọ́ yóò ṣe jẹ́ẹ́jẹ́. wàkánà ìdàrọ́ kàn á nínú ròyìn irun kíkí ànábì Muhammad sallallahu alayhi wa sallam ni pé ìdàrọ́ kàn á nígbà tí ó bá dáwọ́ tẹ orúnkún lam yusuf sura asa ki gbe ori orí rẹ̀ sókè. Walam yusọ̀wébùhù kò sì ní dorí kodò um, Muhammad ọ̀yà dọ́bà kọ́gbú sí wọn ọ̀yà rùkú tánàbí bá tí alẹ́bísọ́lọ́wà alayhi wa tí a fẹ́ fi arákùnrin ṣe Okay. Gbé lọlẹ̀. Gbé lọlẹ̀. tí anabi bá rúkú sallallahu alayhi wa sallam jẹ́rọ lẹ́tàn. ó ní lam yushki surata kò ní gbé orí rẹ̀ sókè sọ̀tìrì báyìí kò ní sí báwọn. walam yusawibu kò sì ní sọ̀tìrì báwọn wàláàkìn báyìí náà záàlìkà ṣùgbọ́n láàrin ìyẹn ni ó wà sọ̀tìrì báyìí tẹ̀léǹgbà tó wọ́ fẹ́ rùkú tó gbórí òkè báyìí tàbí tó sọrí kodò nígbà tá a máa gbujoro sínú kànga àárín méjì ni orí rẹ̀ máa wà bá bí ṣe máa rùkú nù. Okay wàkánà ìdàrọ́fà ara sáhùmínà rúkú tó bá gbórí kúò ní rúkú lámúyẹ́sjúd àtàyẹ̀sẹ́wìyàkọ́ ìmàn kọ̀mọ̀ ní forí kanlẹ̀ àfìgbà tí ọba tó nàró dáa tó dọ́gba tán ó ti kó orúkú báyìí o so kó tó lọ forí ìforí kanlẹ̀ lọ́ máa dúró tọ́ á nàró tọ́ padà èyí tí ìwọ ti bu aṣọ so ọ̀rẹ́ àṣẹbẹ̀ tó bá aṣọ so láti rùkú rùkú ló tù rùkú ni ọ̀rẹ́ agbórí kò mẹ́kò tí bá aṣọ so so tẹ nígbà tí yàn ṣe at your mat get ready go tó ti yá lọ báwọn má ṣe bẹ́ẹ̀ tó o bá ti kó orúkú ọ̀nà rò tọ́ dáadáa wàá nàró tọ́ dáadáa kó tó di pé o ṣe kí ni o ò kan lẹ̀.